àwọn tí a ibita kàtánù tíra kìtàbù tàwàhìdì yìí ara ń fa ní ẹ̀kọ́ta kọ́mbẹ̀ ni alkhawfu mina shirki èyàn ma bẹ̀rù àti mú nǹkan míì ma ọlọ́run èyí tá ń pè lẹ́bọ ìyẹn ni pé kò sẹ́ni tí ò lè sẹ́bọ ìtumọ̀ rẹ̀ nú àfikẹ́yàn ma bẹ̀rù kọ ma sá kọmọ lákíyèsí yá se tí ń se iṣẹ́ in ti máa mú nǹkan mí pẹ̀lú ọlọ́run alkhawfu mina shirki almas'alatu thaniya nínú tí a kọ́lẹ́kọ́ nínú báàbù tí a sẹ̀sẹ̀ kàtà yìí annarriya amina shirki a sínú ta lè mamma tó sì jẹ́ pé nínú ọ̀nà mú nǹkan mí mọ́lọ́run ta ń pè ní shirku ni òun ni arriya kárí mi ìyẹn ni pé iṣẹ́ tó yẹ kéyàn ó ṣe ń torí tọ́lọ́un ká mọ́ ṣe kọ́ mọ́ wà lérò wa pé kí wọ́n ó mi pé mi ní ń ṣe annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ni mina shiriki inú ran ìdá nǹkan pọ̀ mọ́lọ́un ni ní kéyàn ọmọ ṣe iṣẹ́ ìbáadà tó yẹ kó ṣe fọ́lọ́un in ṣe fọ́lọ́un o in tí ò jẹ́ ṣíríkù akíbárù nù o lànẹ́bì fi sọ pé sọ̀lọ̀sọ̀lọ̀ ṣíríkún asgaru ìdá nǹkan pọ̀ mọ́lọ́un ni àmọ́ tí ó sọ ọ̀yàn di kèfèrí tí ó mú yàn kó nú islam torí pé kìí se pé ìrún tí ń kì yíó lòun òkì fọ́lọ́un mọ́ kùrùkẹrẹ rẹ̀ tí ń se ń bí mọ́sálásí kò pé wọn ò se ń eléyìí náà léwo kọ́dá nù hadithu annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ni tó bá díjú ọgbẹ́ndì alkiyama àwọn ìrìn èèyàn mẹ́ta kan nínú àwọn àkọ́kọ́ tọ́lọ́wọ́ kọ ni wọ́n fi kó iná kí wọ́n fi jóná ọlọ́mọ́síwá lọ́mọ́ná kí ẹni ó kí alkùránì tó kọ́rọ̀ ọlọ́run òun náà ma ó sì tún kọ́yàn kí ní ọwà áfà kí wọ́n fi ní wọ́n wọ́ lọ́nú náà òun ni pé àrùyà gbogbo à ń kéwú à ń kọ́yàn à ń se wá sí kò sí nkankan tí ń bẹ̀lẹ́ mi pé kí wọ́n mọ̀ páwà lámọ́se kí wọ́n orí pé àà ń bá ń tànkàrà kéwú báyìí tí hadithi pé

wọ́kọ́lì kíìlà wọ́n sì ti wí torí náà ìntọ̀fẹ́ gbà láyé ọ̀nà wọn ti fún ọ̀nì lónìí kò sí nǹkan tó gbà ń bí pò kéwú mọ́ ọlọ́nkọ́ mọ́ sọ̀rọ̀ ti wà bẹ́ o àmẹ́dàkùn ẹjá fèsì káfí má pàtàkì al-ikhlas àwọn àgbàlagbà tí mọ́ kí nǹkan kan nú ẹ̀sìn májí nǹkan kan ó jẹ́ tẹ́lò mí tọ́lọ́ nìkan ni ojú ọjẹ́ torí náà eléyìí inú hadithi tí mo ní annabi láwọn mẹ́ta kí ń dákọ àwọn méjì tó kù inú ran àwọn méjì tó kù òun lẹ́n tó lówó ń kọ́ mẹ́sálásí ń tọrẹ ń yọ zaka ń tọ́jú ọmọ òrukàn gbogbo ń tọ́ dáa náà ní ń se bọ́rọ̀ tí ẹ̀ náà bá tún wá fẹ́ já náà náà ó se mọ̀ òun náà mọ̀ pé òun se báyìí òun se báyìí olówó ní káwọn màláìkọ sọ fún pé kazabta irọ́ lọ́pá o wà innama gbogbo tó se láyé òun lè kọ́ jawad kí wọ́n lè pé àà lamayi ń ta ọrẹ gbogbo tó torí ẹ̀ sínú wọ́kọ́d kíìlà wọ́n sì ti wí ẹ̀ríran ẹlẹ́kẹta kọ́dà yọ kẹni tí ọjagun sójú àmá níyàn kí wọ́n rí pé àà bó se wá nù hadithi yìí kí wọ́n lè pé ṣùjá pé akínní tó bá ń jà lọ́bá yìí olúwọ́ ni wakọ̀dì kíìlà wọ́n sì ti wí wáyú umaru bí i ìlànà rí jahannam annabila mẹ́tẹ̀ẹ̀ta yìí inú àwọn tí ó wọ́ná iná jahannama ni wọ́n wà kọlọ̀nkọ́ mọ́ sọ̀rọ̀ tí wà bẹ́ẹ̀ o àmọ́káwà náà kẹ́kọ̀ọ́ bí eléyìí inú ran ìmú nǹkan pẹ̀lú ọlọ́run tọ́lọ́run ọgbà wá láyé tí ọ fẹ́ òun ní ká máa se kárí mi kọlọ̀nkọ́ masá àlàwà ń bẹ̀ àmá o almasalatu thalitha annahu mina shirki al'asgar annahu mina shirki al'asgari inú ran annabi ló pé bẹ́ sọ̀lọ̀sọ̀lọ̀ in ti ń jẹ́ ṣíríkù asgaru ni pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni olúwa ò sì fẹ́ àmọ́ràn ìmú nǹkan pọ̀mọ́lọ̀n kéèké ni tí è sọ ní di kèfèrí ìbéèrè lè wá wá pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá ní wọ́n wọ̀ná yìí tí wọ́n ti jẹ́ àti sàlàyé fúnra wá ń bí pé ìwọ́ná kò tún máa pé yàn di ó di kèfèrí ìtúnmà wọ́ná ni pé yóò jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ bọ́bá ìpọ́lọ̀ ń bá wá rí pé ìmánì rí ọ̀yọ́ tán àti wí fúnra wá ń bí mọ̀nká na fi kọlùbì yí mẹ́sìkọ́lá habbatin min khordalin dákàlà aljanna yọ padà wá wọ aljanna ẹ̀rá wọn tí káàlì dínà fi ha àwọn tí ọmọ gbénu nágbére òun lẹni tí ọba ti kó mùsùlùmí minhu ma yukhafu minhu ala salihin kárí mi ẹbọ kékeré ìmú nǹkan pọ̀mọ́lọ́n kékeré yìí kódò òun lọ yẹ kéyàn ọmọ bẹ̀rù jù fẹ́ni ọlọ́run bá ti ní kọ́ mọ́ síṣẹ́ rẹ̀ ẹni tí tí ń sin lọ́hun in tó yẹ kọ́ ọmọ bẹ̀rù jù gan òun ni àṣírkùl táwọn èèyàn ti mọ̀ ní mùsùlùmí ọlọ́mọjá ara padà sí ibú òun náà ma mọ̀ pé kọ́dà kí wọ́n tún rí òun bí táà ti ń lọ fèrí kalẹ̀ fún nǹkan mí èmà ní ọjẹ́ fáwọn èèyàn àmọ́ tó yẹ kọ́ ma bẹ̀rù ni pé kóhun ó rí mẹ́rin ní mùsùlùmí táwọn èèyàn rí mùsùlùmí iná ó ìsẹ́pá ni òun ló fi jẹ́ pé ní ìntọ́yẹ kéyàn ọmọ bẹ̀rù jù bọ́lọ̀mbá ti ní kéyàn kọlọ̀nkọ́ masá sánú wa o alhamisa kurbul jannati wannar nínú tí àríkà nínú báàbù tí ọlọ̀ yìí o ni pé àtàlìjánà àti iná kọ̀sọ́kan tó jìnà ìyẹn ni pé iṣẹ́ tí múyà wà lìjánà ó jìnà iṣẹ́ tí isi múyà wọnáná kọ̀lọ́ tíyàn tíyàn èyàn lè ṣiṣẹ́ kékeré tí ọ̀bá ti bá tọ́lọ́un mú kò sí pé nínú tí ó mú wọ nánú ó sì lè ṣiṣẹ́ kékeré kọ bá tọ́lọ́un ọba mú kò pé tí ó mú wọ aljannánu asadisa ẹlẹ́kẹfà aljamu bayna qurbihima fi hadithin wahidin pé aljanna àti iná òjìnà iná àrí méjèèjì ka nínú hadith ẹyọ kan nínú báàbù tọ́lọ naam أن من مات وهو يدعو من دون الله, من دون الله ندا دخل النار ومن لقي الله لا, يش لا يشرك به شيئا دخل الجنة ẹni tó bá lọ bọ́lọ́ ń jọ tó lọ pàdé rẹ̀ tí ò sí ẹbọ lọ́rọ̀ ẹ̀ ọmọ àlìjánà ni ẹni ọ bá sì lọ bọ́lọ́ ń jọ tó kú láyé tí ṣíríkù ń bẹ pẹ̀lú rẹ̀ ẹbọ ìmú nǹkan pọ̀ mọ́lọ́un kọ́dàbọ́ kírùn kọ́dàbọ́ gbáwẹ̀ dákàlà náà yọ wọ̀ náà o ìyẹn ni pé kórbùl jannati wan nar ọ̀nà aljanna ó jìnà ọ̀nà náà ó sì jìnà ọlọ́nkọ́ mọ́sá àṣíwá lọ́mà aljanna kọmọ́ ṣíwá lọ́mà náà asábíà ẹlẹ́keje anna man laqiyahu la yushriku bihi shay'an dakhala aljanna wa man laqiyahu yushriku bihi shay'an dakhala an-nar min a'badi nas wal a'yadu ẹ̀rẹ̀ àdífì ta kà wa ní sínà ni sẹ́kù tún rìpítì yìí wọ́n wá fi kí nẹ́kan parí ẹ̀ pé wà láúká na min àbádì náà kọ́dà bó epo òun ló sin lọ́hun jù òun ló sin lọ́hun jù àmọ́lákìyàlọ́ha yú ṣiríkù bí i ṣe à tóun ti bí ti ń kírun bí ti ń gbáwẹ̀ ń lọ ájì lọ́dọọdún ìsìn nǹkan míì lẹ́yìn ọlọ́run òkú olọ́rọ̀ ẹ̀ walau kana min a'badinnas kọ́dà bọ́ jẹ́ nú àwọn tó mọ́lọ́run sín jù bọ́bá ti mú ẹbọ àṣíríkù ìsìn nǹkan míì pẹ̀lú ọlọ́run mẹ́rù ẹ̀ dakhala an al-mas'alatu ẹ̀rẹ́kọ̀ ńláńlá ta annabi ibrahim bàbá ńláwà annabi ibrahim aléhìsàlám tó kọwa annabi ọlọ́run tí tún wá ń bẹ ọlọ́run pé wàjínúbú ní wàbàníyà annáàbúdàl asnam e olúwadákun àtèmi àtàwọn àrọmọdọ́mọ mi dákun ọlọ́run gbé wá jìnà síbi ìse ẹbọ ìbọ̀rìsà ibrahim bá ń bẹ̀rù tí ń bẹ lọ́n fẹ́lẹ̀

ọ̀rọ̀ ńláńlá lè léyìí o àtàsíà ẹlẹ́ẹ̀kẹsàn i'tibaruhu bi halil akthari annabi ibrahim ń gbà tí ń bí ọlọ́run ọba yìí wa junubuni wa baniya an na'budu al-asnam ó fúwálá pé sẹ́rù kan bá annabi ibrahim minan nas ọlọ́run ti rí ọgọ́rù èèyàn tí ṣe ìtọ́ni ti sọnù táwọn náà ti mú nǹkan mé pẹ̀lú ọlọ́run àṣẹ́nu tó yẹ kọ́ máa dẹ́rù bá àyàn òun ní kíyàn ọ̀rá àwọn tó sọnù tó pọ̀ kìí sí pé báwa tí ń wo ló ní pé ẹlòmí ọmọ tán rẹ̀ pé òun nìkan kúkọ́ kí ló ní ọlọ́run lá hadithi kan annabuwa muhammad sallallahu alaihi ni bọ́lọ̀n bá bí annabi adama pé nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ kí ni nà sí ibù ti ná ìbẹ̀nà àdífì kan pé annabi adama ọmọ mú 999 nínú every 1000 pé àwọn tí ó wọ̀ náà ni ọlọ́nkọ́mọ́ sẹ̀mì rẹ̀ lọ́mọ náà ìyẹn ni pé bẹ́yàn bá fẹ́ lo pé àwọn èèyàn pọ̀ yọ́ dẹ́rùbọ̀ ni agbára ṣètọ́ ní sí káwọn èèyàn ibi wọ́n ti pọ̀ yìí má sọ dẹ́tàn tí ó ma tàn pé àkúpọ̀ mẹ́ akọ̀ ń gbé ọ̀kọ̀ ní ọlọ́run ọba láàbí gbogbo yín ẹgbẹ̀nú bí gbogbo yín bá panupọ̀ lórí pé a máa kẹ̀yìn sí tọ́lọ́run ní ọlọ́run làkọjẹ́ gbogbo yín gbogbo yín bá sì lẹ panupọ̀ ẹ ma tẹ̀lé tí ẹ kọ̀nà ní nkankan kò dí nkankan kú nínú ọlọ́ọ̀lọ́run kọkẹ gbogbo yín náà ọlọ́nkọ́ mọ́sá àpáwọ́pọ̀ kẹ́ o aláwọ̀ṣẹ́rọ̀ ẹlẹ́kẹwà fíhì tafsiru la olúwọ́ ọba allah kama dhakarahu al-bukhari kọ́dá rí kàbẹ́ ní àdíthì tí sheikh muwa nínú sahihu al-imam al-bukhari rahimahullah al-hadiyata ashara ẹlẹ́kọ̀kànlá fadilatu man salima min ash-shirki àṣí ọlánlánlá ń bẹ níbi kọlọ̀wọ̀ láyà níbi ìṣẹbọ ẹni ọlọ́run bá kó tí ṣíríkù ọ̀kọlù tóun náà kọlù ṣíríkù fàdílà ọlátọ́pọ̀ ní o kọlọ̀nkọ́ mọ́sá dẹ́mi wà àti ẹ̀yìn náà kọlọ̀nkọ́ dáwà ń rọ lábẹ́ kò sí pé gbogbo ọ̀nà kọlọ̀n mẹ́jà kọlù síríkù kọmọ́jẹ síríkù ọkọlù àwà náà torí pé tó burú púpọ̀ òun ni kíyàn ọsẹbọ kó pé nǹkan míì kó sì nǹkan

ẹ̀rẹ̀ mọ́ mú ní márùn márùn so tàbá gba márùn àkọ́kọ́ ẹ̀tún mú àwọn márùn mi náà bí tàbá fi dé tọ́jọ bá fi lọ àwọn obìnrin wọ́n lè kọ ìbéèrè tí wọ́n الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وأحل الله البيع وحرم الربا رولو وباني أنه سورة البقرة والوانيك ọtajà كي arajà halali ni o ẹ̀rin tó ń se léèwọ̀ òun ni àríbà òun se òwò kan ọwá yẹ kó bèèrè pé se nóòwò tí olúwa ní àhàlàlọ́hù albẹ́yì tọ́lọ́n lóhun se ní halali ni àbí wà harọ́mọ́ àríbà ní títorí ta bá kábẹ̀rẹ̀ àyà yìí àyà 275 nínú sọ́rọ̀tùl bakọ́ra olúwa ní àwọn kan ma wípé iná mẹ́lbẹ̀ẹ́rù mẹ́ àti kó fowó sí báńkì kó lé ẹ̀bẹ́ yẹn gé ní ẹbí profit náà ni olùwà ní orí bẹ́ o kí wá láwọn tí a fi mọ̀ pé halali lélẹ́yìí ọjà lélẹ́yìí haramu lélẹ́yìí rìbá lélẹ́yìí òun láwà sọ fúnra wa nísìn àmọ́ in tí ò sí è méjì ń bẹ̀ ni pé in tó bá tó pure tó jẹ́ pé à ń tajà à ń rajà ní lóòtọ́ olùwòsẹ́lẹ́wọ̀ọ́ mo sì ti fún wa ń bí i pé kọ́dà ogboro àwọn nǹkan báyìí kò nídi ká sẹ̀sẹ̀ ma wádìí pé sànàbí tarú ọjà báyìí rí sànàbí rarú ọjà báyìí rí èyí wọn sọ́rọ̀ ìbádá ẹ̀rí ọ̀rọ̀ tí ìbá ti sẹ ìbádá ìtawà ń bẹ̀ ni pé sí haramu ni àbí halali nínú àkọ́kọ́ tí a fi mọ ọjà tẹ ni wọ́n ń tà yìí bọ́yá àhàlọ́lọ́hùl bọ́yá wàhárọ́mọ́ àrìbà òun ni pé ń tọ́lọ̀ ń pè ní bẹ́ìwù tọ́ yọ̀nda fẹ́mi pẹ̀lú rẹ wọ́n yẹ garanti ojú owó bẹ̀ǹlẹ̀ èrè àkọ́kọ́ príncipù nù gbogbo àhálàlọ́hù albẹ́ì kátàjà kárajà tí ń jẹ́ halali nù sẹ̀rí àtọ́lọ́hun àì garanti ojú owó pé yóò pé a ń bẹ̀ǹlẹ̀ pé kọ́dọ̀ gbọdọ̀ tún lé in ti ń jẹ́ owó ní pé àbọ́lọ́run ọba dúó àfi 50,000 bẹ̀rẹ̀ rẹ̀ bọ́ bá wọ ọlọ́run àárí 50,000 yí padà kọ́dá tún wá rí 5,000 bọ́ bá wọ ọlọ́run àárí 50,000 tàà kó sì yí padà kọ́dá yíò nẹ̀kankọ́ àátún rí 20,000 bọ́ bá sì wọ ọlọ́run gbà míì kọ́dá 50,000 tàà dà sí yí 30 láàrí mẹ́ẹ̀ òǹgùn ò ní pé mọ́ bèèlè ká mọ́ ìsẹ̀sẹ̀ wá bèèrè èrè gbogbo bí tí ọba ti sé léyìn ń bẹ́ bẹ́yàn bá ní àhálàlọ́hù bẹ́yà rí bá ní ń jẹ kìí sówò gbogbo owó ọkọ̀ tí wọ́n bá rí wọ́n pè à ń ta góòlù à ń ta sílvà à ń se mmm à ń se ọ̀kan gbogbo gbogbo tí ọba ti jẹ pé kò sí tí ó sojú owó rẹ o kọ́dá iye báyìí ni ó tún lóòtún máa jẹ lérè bọ́bá ti jọba òun nírú èyí tẹ́ wí wàhárọmà rìbà tọ́lọ̀ ń lóun se léwọ̀ nánú inú tí àátún fi mà bọ́yá owó tí wọ́n ń se yìí àhàlọ́lọ́hùlbẹ́yà àbí wàhárọmà rìbà nkankan ń bẹ tí olúwọ̀ yọ̀nda fún wa bàbá la fẹ́ mọ́ sòwò bàbá ti clear ti harrama riba tán inú ọmọ ìyá riba ohun la ń pẹ ní algararu algararu in tí ò yé ẹni ọtajà ọmọ tí ọta ẹni ọrajà náà ọmọ tí òun rà èwọ̀ nínú sẹ̀ríà gáràrù yí wá pé sí àìmẹ́yẹ ọ̀nà ẹjẹun ra yín lápẹjúwe kọ́dẹ̀ ilẹ̀ mọ́ntẹ́ rà kẹ mọ́ntẹ́ ẹ̀ta a mọ́ tó yẹ kẹ fẹ́nu rẹ̀ gbóná kẹ panupọ̀ lórí ẹ̀ níbẹ̀rẹ̀ ọjà àìpanupọ̀ yín lórí ẹ̀ o lè sọ di haramu àfá yunus a tíra yìí sì dá a ó sì wù mí o ẹ̀dàkùn ẹ̀ta fún mi ọdẹ́ ẹgbà mọ́ta fún yí lónìí àsámọ́ lọ́nà ọ̀yẹ̀ láàrin ẹ̀mẹ́ rẹ̀ a ní síra wa gbọ́ sáàmà lọ́nà sáàmà lọ́nà ìwọ̀ nínú ṣẹ̀ríà èyàn gbọ́dọ̀ mọ́ èèlò ni mọ́ ta ọjà èèlò lọ́tẹ́yìn náà lọ́rùn tí ẹ̀rà from day one àmọ́ kìí ṣe dandan ni kọ́dà kíyàn sanwó àwọn ìbẹ̀ nínú ṣẹ̀ríà àwọn ìbẹ̀ nínú ṣẹ̀ríà òun lẹ́fi gbọ́pàá nẹ́bì sọ̀lọ̀ sọ́lọ̀ mjọ́ta nẹ́bì kú wàdírẹ̀hù marhunatun inda yahudi annabi ra ọjà lọ́dọ̀ yahudi kan kẹ sanwó kọ́dọ̀ òfin kankan dogo bí security pé fi sọwọ́ njọ ti ń bá ní owó ìwà àgbà ń fún olówó yẹn ni pé kọ́rà dandan pé a bólẹ̀ sí lè tajà tẹ́ ìsanwó islam ọjà kọ́dá ṣẹ̀rí àfaramọ́ pé owó ní ìjòlẹ̀ supply mi ṣẹ̀rí àfaramọ́ yíò náà ọjà ní ìsanwó lọ́la àmọ́ ìlò lẹ́ẹ̀sàn lọ́la ọ̀la ká tó dìtàmì rẹ̀ wọ́n bá ti ń di pé ẹ̀sàmọ́ lọ́nà inú gáràrù tọ́lọ́wọ́ fẹ́nu tí mo ní ṣẹ̀rí àfaramọ́ pé àtàfún yí àwà gbówó àbẹ́wà sanwó ń gbà báyìí nínú àdíth ibn abbas rọ̀bí allahu anu ọlá nẹ́bà muhammad sallallahu alaihi wasallam ni man asìlafa fi ṣe'in falyakun bi ajalin ma'alum wa wazinin ma'alum wa kailin ma'alum kọ́dà ajalu bí tí mo fẹ́ lónìí ẹ ìgbà tẹ́ náà gbọdọ̀ fẹ́ nukù lórí ẹ kọ́dà bọ́jọ́nú mẹ́wàá ọ̀bá sì jọ́la àmọ́ kíyàn wá pé a ń fún olówó à ebé mi ní <laughs> ń fún olówó ẹ̀lákùn jò ní ẹlòmí ọmọ abẹ́ mélòó tó wá ń bí pé ń jò à ṣẹ̀rí ọlọ́run ni bẹ̀bá fẹ́ tajà wà hallọ́lọ́hu albẹ́ì yìí o lè dé lẹ́yìn oṣù kan ó sì lè mọ́dé torí náà inú tí ṣẹ̀rí ọ̀farama òun ní kíni algara àwọn kéèkèé mo mú àì àwọn ìtọ́ ti ẹ̀wà burú láwọn àfáà máa sọ nù tí ó rà pé bí ẹni tọ́ ta ẹyẹ tí ń fò lójú sánmà ìyẹn ni pé ẹyẹ tí ò sí nú kéjì rẹ̀ pé òun nẹ̀ gbà mo wá yínbọ̀ àwọn ọmọ lọ pa wá nísìn àbí wọn ní ẹja tí ń bẹ nínú odò èyàn ma tàà fáwọn èèyàn gbogbo àwọn iléyẹ ìwọ̀ ni torí náà ní kúkúrú inú tí okùn kankan nù tẹ́ dákọ̀ náà gbogbo ọ̀nà ní ṣẹ̀rí àfikọ́ fún wa tó pè ní wa akìlùl máàlì bilbato ká ma jẹ owó ẹlòmí lọ́nà tí ọ̀dá tó pé kọ̀ lágbára ní bọ́bá lagbara, inú rẹ̀ ò ní dùn irú ẹ̀lẹ̀ example tẹ mú wáyì sẹ́rí gbogbo ọjà tó bá ti ń bí káàkiri kí wọ́n náà mú èèyàn méjì wá àwọn onímẹ́mà lágbàáyé lónìí wọ́n panupọ̀ wọ́n jòkó wọ́n jòkó ń cairo wọ́n jòkó ní jordan wọ́n jòkó ń sudan àwọn almajami olfekiya wọ́n lè rí pyramid scheme pé bí ti wà lókè èèyàn méjì ọwà ń sálẹ̀ rẹ̀ àmẹ́tọ̀ ọwà ń sálẹ̀ tiẹ̀ náà àmẹ́rin ọwà ń sálẹ̀ tiẹ̀ yọ́wà tínrín lókè ìsàlẹ̀ wọ́n lè wọ̀ èyí wọ́n sí nù tá sẹ́sẹ̀ ń dìbẹ́jì àwọn àfá stọ́dì rẹ̀ gbogbo orú píkíọ́sì ẹ̀ tí wọ́n máa lò ní wọ́n ti wòwò irú ẹ̀ náà ni gnl di àbí gílẹ̀ ń pè gbogbo àwọn ọjà lọ mú yàn wá akílò àmìwálè náà sí belbati torí náà bó ti jẹ́nu allahu ta'ala àdá alaikum salam sẹ́yìn lọ́kàn ṣe ògbẹ̀ jọba bèèrè ní ọmọ súnmọ́ bẹ̀rẹ̀ bọ́yá kẹ wá kí wáyà yí wọn mọ́gùn àmọ́ wọ́n wà bẹ̀rún lónìí tó bá dìgbà mìíràn nípa àríyáwò tí ẹ wa ẹjọ́ pẹ̀lú wípé kí musábàkọ́ a máa ṣe ẹyọ ìhàwó ní islam wó pẹ̀lú pé bí ríyàwó sí ní ma wọ musabakọ̀ tí a máa bẹ̀rẹ̀ eh, ìyàwó se ní wọ̀n ní ọgbọ̀dọ̀ wọ musaba kọkùránì náà àmẹ́ rí musaba kọkùránì àwọn mí ìsáse jù débi pé kọ́dá àwọn ní bídíà ní àwọn ní tó ti fojú wọ́n fojú òun ni gbogbo àwọn àfáà tí wọ́n se fátíwá pé kò sí tó burú bí mùsábákọ̀ náà wọ́n wọ́nu wa pé mẹ́jọ jẹ́ pà níyàn rẹ tó fi lọ mùsábákọ̀ ni mo fẹ́ jẹ mọ́tò mẹ́jọ jẹ́ pà níyàn rẹ tó fi lọ mùsábákọ̀ ni pé lámà ń jẹ ọ̀kadà ń jò ní gbémináà bá lọ wọn ó fún mi ní ọ̀kadà torítọ́ lọ́nkọ́ kagbẹ́bùn kalẹ̀ pé ẹni ọba ṣe nǹkan báyìí dáadáa bọ́jẹ́ wa hákùnrà ní náà ní tí è sípá ní ẹ̀yìn nìkan lọ bá wá èyí wọn láìfì àmọ́ pé sẹ́rì yáwù lè mi lè wọ, mẹ́yàn bá lọ awọn so eléyìí ni kí ogbẹ́ tí ó bá lọ sí musaba kọ̀kọ́ fi èsí àmì ẹmọ́jẹ́ ká gba ṣẹ̀tọ́ ní láyé lọ́nà kan òun ni pọ́pọ̀lọpọ̀ àwọn alfa àti kìlọ rẹ̀ fún wa wọ́n ní ṣẹ̀tọ́ ní ọgbọ́dọ̀ wá mú ọ lójú ọ̀nà àǹsá fún ríyáwó àǹsá fún ríyáwó kọ̀ wá pàbádátì kí ló dé tí ẹ wà fọ mọ́sálásí kọ máa dàbí gbà tó pé bá ń tó wọ́n ní ara màdáfílú àràbí tóhun tó ń lúgọ sí tó ti mú àwọn èèyàn mínú àárín kẹ yẹmọ yẹnà fílà yọkàdà gbà tí yẹn se ríáwù ni wọ́n kìlọ̀ yíò náà fún wa irú musábákọ̀ yí náà kí wọ́n maka ah, mo lè sí àmọ́ yọkàdà bí ríáwù kẹyàn ò fèsì gbogbo tí kẹyàn sá fún ríáwù mọ́ wà láò nìkan lúgọ sábẹ́ ìfẹ́ se ríáwù kọmọ wá lé ọkú òmìnir manaam kò sí iṣẹ́ tèyàn ń ṣe tó bá jẹ́ ìbádà tí rí yáwó lè wọ́ ò kọ́dà bí yàn kẹun ká ma wá jara wa lógún ẹ̀ ká ma jara wa lógún ẹ̀ bọ́ bá sì ti fẹ́ wá inú ta gbọ́dọ̀ mọ̀ òun ni pé gbogbo tèyàn bá se dè fún àwòrán se dá fún rẹ̀ bọ́bá ipé tó ti tí ò sí lórí fi tánànà alágbàjù báhùn lọ láyú kàlífò lọ́hù nafsan ilẹ̀ àwùsàn ọ̀sọ́mì èèyàn náà tí ròyìnrò yóò ní wá bá a ma ń tí ọ jẹ́ wá jíbù táwà lágbára rẹ̀ ní pé bọ́ bá ti dé ó sì tètè pé ó tètè lè pé wọlẹ̀ ẹ̀yà kọ́dà nẹ́bì kọ́ wa ń bò mí pé ìtọ́ gbogbo àwọn ilé ilẹ̀ tí yóò fi ma jara rẹ̀ lógún lẹ́ni tó bá ipé nǹkan fẹ́ sí lọ́kàn ọyàtọ̀ fáwọn tó se pé ọ̀lá níyàn tọ́lọ́un bì kan tẹ́lẹ̀ torí ìtayé náà ni bọ́bá yọ zàká torí ìtayé ni bọ́bá náwó sí masalásí torí ìtayé ni wọ́n sì pọ̀ kánrin bẹ́ẹ̀ lónìí bọ́bá sponsor programu lórí tẹlifíṣàn torí ìtayé ni irú àwọn àyíhùn ni àríyáwò tí ma ba ìṣẹ́jẹ́ àmọ́ wọ́n gbọ́dọ̀ fi yíò náà kún láyúkà léfò lọ́hùn nafsan ilẹ̀ àwùsà pẹ́rò yíò yíò ní ma wá sọ́kín èèyàn ọ̀sọ́mà nẹ́bí adámatọ̀ lágbẹ̀ àmọ́ tó bá ti wáhùn mọ́gbà aláyé ó ti fi ṣekíní ó ti fi kọ́ṣà ara rẹ̀ ọlọ́hùn tààlà ààlà náà ó tó ibi mẹ́ta bá tí wáyé gbàmí láyé rákùn náà mo rò pé ọ̀pọ̀lọpọ̀ lè máa sí ń bẹ ọ̀rọ̀ musabakọta wí mo ti sọ ń bí tẹ́lẹ̀ ní ó jẹ́ ìsọ́n kúkúrú aka hadithi kan bí iṣẹ́ rántí kí hadithi náà ẹ̀rí musabakọ̀nà falahu salabu mankọ́tàlá kọ̀tílan falahu gbogbo aláwá ṣe jihadu o àmẹ́ni tó bá ipòun ni òun nìkan lọ dárí kéfèrí kan mú tọ́lọ́n sí lóhun ni ọba wa yanjú rẹ̀ àkọ́dànà tí ọlọ́run tó mọ́ fún ládá tí ẹ̀ fàlàwú sálàbùwú gbogbo tí ń bẹ lára kèfèrí òun tó fi kú ní òun lónìí àwọn alfáà ní èèyàn níwà ọmọ èèyàn níwà wà ewu lámọ́yìn kó sì jẹ́ pé mi mú ní èyí wọn ọ̀bá sẹ jẹ́ kéyàn sẹ́yàn lákin nítorí àti kèése pé wọ́n kò lé nítorí pé wọ́n wá gbẹ̀wù níta ń wínú wọn ò kò lé láti pé wọ́n wá gba ẹ̀wù ẹnìkan mo fi ní bọ́ọ̀bá lọ mùsábákọ̀ mọ́jẹ́ ọjá níyàn ńlọ jẹ mọ́tò ńlọ jẹ ọ̀kadà lọ́ọ̀bá kò lé àmọ́ ká se ra wa lákin pé ah inú tàà fi ẹ̀kọ́rẹ́jì pé ẹwà mùsábákọ̀ ni ẹ̀rí táwọn àfà máa lónà mọ̀kọ́tàlàkọ̀ tí ìlànà fàláhù sàlàbù torí náà gbogbo nǹkan ló níwọ̀n tún wọ́n sí agbọ́rọ̀ ọlọ́run yé kagbọ́ ti dàmẹ́bọ̀ mọ̀hẹ́mọ̀ sọ́lọ́ torí tọ́jọba ti lọ astop náà àkọ́kọ́ tí mọ́ bẹ̀rẹ̀ ọ̀kan ní sí ṣọ́lọ̀bá ní kó tún kàn yí ní <laughs> márùn ẹlẹ́ẹ̀kejì ẹ̀tù bẹ̀rẹ̀ ọ̀kan náà àkọ́kọ́ ni pé méjì ní kanjú àkọ́kọ́ ni pé ẹ̀tọ́ jẹ́ gbọ́n èèyàn lọ́kùnrin àbí lóbìnrin tí ó ń ṣe àkíkọ̀ so èèyàn bá sọ pé ìjó wà ní ṣẹ̀ríà ní pé kó kó mọ ní ìjọ ó wá ní ah lọ́dọ̀ ẹ̀yìn tẹ̀bílígì náà ni pé àmọ́ in tí a gbọ́njú bá ní pé ìjọ mẹ́jọ làwọn ó kò ẹ̀yìn sì bá sọ àti fi tó jẹ́ ẹ̀rí hàn nínú islam so ó lẹ́tọ̀ kí yẹn lọ síbi akíkọ̀ọ́yìn àbí kò lẹ́kì tó yẹn gbogbo ẹni tí ń bá ń fojú kí n fi inú fẹ́ dọ̀ pé kọ́dà bẹ́ẹ̀ lánàbì sí tẹ́mi ó se irú ẹni bẹ́ẹ̀ nínú àwọn tí tọ́ba ipa mọ̀ pé hájírù ó wúlò fún sẹ́mọ́ tí ń jẹ́ hájírù òun ni ká dẹ̀yẹ̀ sí yàn nínú ìran táàfi jẹ ẹni tí ń takòtò lọ́wọ́ àti tànàbì òun bí díà tànàbì fi jẹ wọ́n yà tó sì gbà wá náà láyé ká pọ́níṣì èèyàn kó fi mọ̀ pé tóun sí ọ̀dá òun ni alhaji òun làwọn mẹ́ta kan láyà nẹ́bọ̀ muhammad sallallahu sallam wọ́n sàṣe mọ́sẹ̀ níta nẹ́bí fi dáṣẹ̀ rí àfún wọn ni pé gbogbo community ẹ̀dẹ́ yìí sí kí wọ́n mọ̀ pé àwọn sí yìí ọ̀dá ìjọba ọlọ́pàá lọ́wọ́ gba tuntun bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta milli sai an yi wa fi wá lọ bí tí ọ̀dá ni pé bọ́ bá débẹ̀ wá ní dákẹ́ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìbéèrè mẹ́ta le mi ni àmá gbàtẹ ní ìtún ká jújù ẹjọ́ ogun mi ni pé èèyàn ń bẹ téèyàn ẹni yi o, òun yẹ nǹkan wò. Àmá mi ò fẹ́ sálámọ̀ sí ìwọ́n ma ń fi ẹ̀yìn sí fẹ́ ṣe àìṣe ẹgbẹ́ bí pé a kí mọ́kì tí bá pàdé ẹ̀yìnṣẹ́ tí fi asáramọ̀ sí wà ní ẹ̀ka àsán so ìgbà míì tó bá jẹ́ pòun ló kọ́kọ́ rí mi yóò ní salamu alaikum èmi wà fẹ́ dá lóhùn pé wà alaikum salam èmi wà ní wà alaika àbí kí n sáà ní ẹ̀ka àsán wọ́n á wò pé ṣé gbà téèyàn ṣe báyìí téèyàn tàà sí assalamu alaikum sí àmá for whatever reason ẹni yóò tọ́ bá kíyàn pé assalamu alaikum èyí tó kéré ní kẹ pé wà alaikum assala fàhayú bí asana minha áó áwòrùdúwà ní ẹ̀sàsẹ̀jù amẹ́ríta kọ́kọ́ ní ẹ̀sàsẹ̀jù nípa pẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yìnkẹ́ bẹ̀rẹ̀ sálámà ọ̀tọ́ ń bá sálámà sí ẹmọ́fẹ́ káàsán dáhùn sàlámà rẹ̀ mọ́ ẹni wà aléìkún ẹsẹ̀lẹ̀ wallahu ta'ala a'lam Assalamu alaikum àtàlá bèèrè tèmi ni ẹlákùn nípa ìrún sí ní ṣe ẹ ti sàlàyé fún ọmọ pé ṣẹ́rí ibi táwà bára wá ń bí àdánwò ni ara ń táwọn tán fi mọ́yàn lẹ́ni ọlọ́run lòun kà sí gẹ́yàn mọ́sẹ́wò ẹwà jẹ́ oyé pé iṣẹ́ ọ̀tọ̀ ọlọ́run ni kìí ṣe ṣe ẹni ọlọ́run ẹ sì sàlàyé fún kó yé pé nítorí pé ọ ń sọpọ̀ ọmọ ìntọpamọ́ inú tọ́lọ̀un sí lóhun rí sáàvù fúnra àwọn wà ń dáhú mafàtí holgẹ́ ibè láàyà ẹkí ẹsí àyàun fún kóhun náà rí pé olúwa ní gbogbo kọ́kọ́rọ̀ kọ̀kọ̀ kí ni ó sẹlẹ̀ láàyà àlámù ẹnìkan ọmọ òun lòun ma o ìyẹn ni pé bígbà tẹ́ ń bọ́ lọ́hun ju ara ń tọ́lọ́hun lóhun fi ń jẹ́ ọlọ́hun gbogbo ẹni ọ bá sì bọ́ lọ́hun du ìròyìn kan ní ìròyìn ọlọ́hun ṣírkún fi rúbú bí yà ti hì azẹ̀wọ̀jẹ̀ ọdá nǹkan pọ̀ mọ́lọ́hun níbi ikúnnu níbi tàwíìdú arúbú a mọ̀ pé ọlọ́hun ní ń se bí ká dẹ́dàá bí pẹ́nìkan ní ń tọ́bá ní ọ̀sẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ ẹ̀yìn náà gbọdọ̀ sí gbogbo àlàyé báhùn fún torí gẹ́gẹ́ mo wí environment tàwà bára wa nígbọ́ tóun náà ń kọ́ kíní ń kọ́ ń kọ́ pé tí ó tún mú <laughs> ọlọ́run sí ni bọ́bá ti wá mọ́ ló tó dépò pé kọ́lá kẹfẹ́ sàlámọ̀ sí wọ́n mọ́ tó pé ni èyí ti kú ní Assalamu alaikum warahmatullahi ìbéèrè tèmi nípa ìrun pípè ní ọjọ́ juma àwọn kan máa ń pèrún ní ẹ̀mejì wọ́n ti kọ́kọ́ pè kan wọ́n wá pè mí kó tó di pé ìmáàmù wọ mímbàrì but àwọn kan kó tó ẹ̀ọ̀kan ni wọ́n máa ń pè ẹ dákun àmọ́ èyí tí ó ṣe dáadáa bẹ́ẹ̀ kò sí kíni kò sí èyí tí ọ̀dá nínú méjèèjì láyà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìrun kan náà wọ́n máa pè àmáta lọ sánà ká máa pẹ̀rún méjì oní Uthman ibn Affan radiyallahu ta'ala anhu anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam sì ní alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin ẹ tẹ̀lé ìlànà mi ẹ sì tẹ̀lé ìlànà àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí káwí bẹ́ẹ̀ báwọn àfáà ti wí nù bí tẹ́ bá rí pé ń táwọn bá sáábà nù ara wọn tí mo ní kò nídìí a máa jà máa dá mọ́sálásí rú torí yíhun àmọ́ bí yẹn bá ní ni mo ti wíhun mélòó wọ́n pè nígbà tá nẹ́bì ń bẹ láyé ẹyọ náà ni àmọ́ fúnmọ́n bí náà fáà ní èso ń bí díà òun súnà tá introduce rẹ̀ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wà ń lọjà kọ̀ sáàgó kò sí kan àfi kí wọ́n kọ́kọ́ pé ẹ̀rùn kan báyọ́kú bí wákàtí kan báwa bí wọ́n ti ẹsẹ́ ń pè ń bò mí kò nítùmà torí kìí ṣe pé ìrùn pé a wá pè ó súnmọ́ra wọn ìrùn tí òsùnmọ́nù ti ń pè tó ní wọ́n máa pè ń gbà ni pé káwọn èèyàn ó fi mọ̀ ah, ní arọ́ṣì sẹ́yìn lọ́kàn náà Assalamu alaikum ọ̀tọ́lọ́wọ́. Assalamu alaikum ọ̀tọ́lọ́wọ́. Àmọ́ àfáà kan mọ́ ń sọ pé tí èèyàn bá ti wọnú mọ́sálásí tí ìmáàmù fi gorí mímbà rí, ní pé èyàn àwọn màláíkà tí ó kọrúkọ yàn kalẹ̀ ní pé wọ́n ti lọ gbọ́ útúbà ní pé ṣe yìí ní ládá jímọ̀ ni àbí kí ni ó ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ ni annabi ló wí sọ̀lọ̀sọ̀lọ̀ annabi sọ̀lọ̀sọ̀lọ̀ hadithi tó lẹ́sẹ̀lẹ̀ annabi náà màláíkà kan iṣẹ́ tọ́lọ́run ó ní káwọn ma ṣe ń jọ jímọ̀ masalasi àti ládá lànàbí fi ní ma rọ́ha fi sáàtì l'úlá fàkà annama kọrọba bádana wa ma rọ́ha fi sáàtì thaniya fàkà annama kọrọba bákọrọ wa ma rọ́ha fi sáàtì thalitha fàkà annama kọrọba shatan wa ma rọ́ha fi sáàtì rọ́bíà fàkà annama kọrọba dajájá wa ma rọ́ha fi sáàtì khamisa fàkà annama kọrọba báibọ annabi ń ka bẹ́ẹ̀ pé bí ládáa tẹni ọkọ́kọ́ dé bí ìgbà tẹ́yàn fi ràǹkúnmí se sàárà ni àwọn tó tún dé lẹ́yìn wọn bí ìgbà táwọn fi màálù se sàárà ẹni ó tún dé lẹ́yìn wọn bí ìgbà tó fẹ́rin ewúrẹ́ se ànábì ń júwe bí ládáyẹ se pọ̀ jùra wọn lọ títí ànábì bí ní ẹni ọ bá dé lẹ́yìn èyíhun ẹran ọkàn adìẹ kọ́dọ̀ wá kan ẹyin adìẹ lẹ́yìn ẹyin adẹ̀hun ẹ́ lànàbì sọ̀sọ́lọ̀ wá ní tí ìmáàmù àwọn làwọn tó súnmọ́ gbà tí ìmáàmù ó gomimba rí bí ìmáàmù tí ń bọ̀ òun náà sáré jókòó bí ìmáàmù bá ti wá gomimba rí ìbẹ̀nà àdíti bẹ́ẹ̀ ló tọpa màláìkà yìí yestamiruna pa rẹ́kọ́dù dé ni pé gbogbo ẹni tó bá dé lẹ́yìn ẹyin kò sí nǹkan kan mọ́ àmẹ́yìn wọn ò kò ní ládàá màlúù kò ní ti ràǹkúnmí kò ní ti ẹran kò ní ta díẹ kọ́dá kò ní ti ẹyin àmúní jẹmọ̀ tọba ti bá ìrùn jẹmọ̀ kọ́dá bẹ́yàn ọba bá kútúbà rárá òní jẹmọ̀ tọba ti bára ka ẹyọ kan àmọ́ bẹ́yàn ọba ti lè bá àkọlù ṣe in tó kéré jù tẹ́yàn fi bá jẹmọ̀ òní kí wọ́n mọ́ ti gbórí dìde kó onírùkú ẹlẹ́ẹ̀kejì bọ́bá ti dé jẹmọ̀ tó pé mọ́mù ti ní sẹ́mi allahu liman hamida ní rákẹ̀ẹ́lẹ́ẹ̀kẹ́ ló rákẹ̀ẹ́lẹ́ẹ̀kejì bọ́ bá jọyìn wọn àníyàn àyílà ní ọ̀dà àníyàn ìrùn gúrí mẹ́rin ni wó kí àmọ́ bọ́ bá bẹ́yọ kan àníyàn jẹ́mà náà lọ́dá ó sì mú ẹyọ kan tí wọ́n ti kíkò tó dé wá ìyẹn fi ń yé wa pé ní mẹ́mbàbì aula ẹni ọ báraka kan tó ní jímọ́ ẹni ọ wá bá láti bẹ̀rẹ̀ tó báraka méjèèjì á sì wá pé ò ní kagbọ́ ni mọ́ ma ń pé ẹjá gbọ́rọ̀ ọlọ́run yé bó ti wí ẹjá gbọ́rọ̀ annabi wé sọ̀lọ̀sọ́lẹ̀ gẹ́lẹ́ bí annabi ti wí náà òun ò ní gbogbo ládá tí annabi kàkalẹ̀ yìí àmú ní jẹ́mà wallahu ta'ala alam náà Assalamu alaikum ẹ̀dàkùn nínú béèrè tí mo fẹ́ béèrè ni islam nìsìn àwọn ọmọ ìyá islam nìsìn bóyá wọ́n jáde lọ sí bóyá wọ́n jáde àsìkò ìrún wá tó wọ́n ti wá dá yẹn pé àwọn ní mùsọ́là tí wọ́n táwọn ò ti mọ̀ kí wọn gbà tí wọ́n yẹn wá bá wọn lójú ọ̀nà ìsìtẹ̀ẹ̀tẹ̀ pé mọ́sá tó wà ní ẹgbẹ́ ojú ọ̀nà tó yẹ kí wọn wà lágídí níbẹ̀ kí àgbà táwọn bá dé mùsọ́là gangan kí àwọn tó kí mùsọ́lá masjidu no mùsọ́lá tí wọ́n táwọn yẹn bọ́yá ń dá iṣẹ́ mọ́sálásí so wọ́n á gbé mùsọ́lá ìgangan mọ́sá tó wà ládùúgbò bóyá ó wà lójú ọ̀nà wọn rú ojú eh, ọ̀dà ọlọ́run ọ̀sán ilẹ̀sàn dáadáa ó nìdí ká gbọ́ lẹ́nu wọn kí lọ fà tọ́ bá nìdí kò se nkankan lópin ìgbà tásìkò oòrùn ọ̀bá tí ní kọjá ṣó ti yé eh, irun tó lè fà ní pé a gbọ́dọ̀ tanra wa ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí mi ń bẹ bíyàn náà bá tò lẹ́yìn irú ìmọ́mù bẹ́ ẹ̀míyàn máa sọ pé sẹ́rùn yí wọlé àbí kọ̀wọlé ìmáàmù ti fatiha gun òdúó ní ẹnu annabi ni lásọ̀láta lè mọ́lam ya kọ́rá bí fatiha til kitab lásọ̀láta annabi ní kò nírun o ẹni tí ó ké fatiha ẹlákùnrú fatiha wọ́la annabi ń wí sí fatiha tí ó ń mọ̀ ní àbí fatiha tí annabi ọmọ ọgbọ̀ fatiha tí ọ bá ti pé háwù yàtọ̀ fún áyínú tí sọ́ọ̀dù yàtọ̀ fún sínì fatiha tá annabi mọ̀ kọ́wọ́ fàtí àwálà láàlín ànábí ọmọ sallallahu alayhi wa sallam ànábí in tó ń ké ni pé ọ̀tọ̀ ní láàmú ọ̀tọ̀ ní dọ́dí wọ́lá dọ́ọ̀lín bọ́lọ̀ ti fi rán ànábí nù mo fi ní bọ́bá ìpele yìí lọ́fà gba wọ́n lè mọ́ wà lè sọ pé ọdí tó bá pé torí yíò àmọ́ tó bá jẹ́ torí àwọn àdí míì èèwọ̀ ni lápẹjúwe àwọn àti mọ́mù ń já àbóròpóhun lọ yẹ kóhun ọjẹ́ ìmọ́mù òfin jẹ́ kọ́dà irú mọ́sálásí tí wọ́n bá ti ń lọ kírùn ún bẹ́ẹ̀ kíyàn mọ́ bá wọn kí masjidu abdurari nù masjidu abdurari mọ́sálásí ìnira ìsòpinya láàrin community musulmi lànàbí pẹ̀lú àmì tí yẹn bá ní ọdúrù ṣẹ́rẹ̀ ìpá ah, nǹkankan báyìí ni ọfà tó sì jẹ́ pé tí ṣẹ̀rí à recognize irú example tí mo mú wáyìí èyí wọn ò tí kò tí burú káàsọ̀tà tó bá ipá sí kòrún náà ni wọ́n sí wà ẹ̀kùn bí irun bá wọlé nìsìn kèsí pẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ìrun jáde òun láàfí máa pèrún láàfí bí ogún ìṣẹ́júlẹ̀ àbí ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún fi so ẹ lè bí kí ẹ mọ́ kí lọ́fà tí wọ́n fi ń ṣe wallahu ta'ala alam sàwálìkùn ìbéèrè mi ni pé ká ní pé èyàn sí ìfowó sí báńkì èyàn sí ìfowó sí so owó yẹn so gẹ́gẹ́ bá sí ma pé owó ìlé ni pé èyàn gbọ́dọ̀ gbá bẹ́ẹ̀ ni pé load card orin naira àwọn mtn wá fún yàn ní hmm. bonus ìbéèrè mi ìtúnà òun náà ni mo fẹ́ ẹyọkan yẹn náà ni pé yàn load card orin naira mtn wá fún yàn ní bí bonus 200 tí ìwọ̀n ti bọ́ sí bonus 200 sí ìwọ̀n ti bọ́ sí èlé ok so ti mtn yẹ gẹlẹ́fẹ́ bèèrè àbí ẹ́ òun gẹlẹ́fẹ́ bèèrè ọ̀dá lórí tí ìbèèrè alákọ̀ọ́kọ́ wà hàlọ́lọ́hù bẹ́yà wà hàrọ̀mà rìbà ọlọ́n fara mọ́ kíyàn ó sówò àti gbogbo ọ̀nà owó ó sì kọ́ kíyàn ó jẹ rìbá ẹ̀rí kíyàn ó fèèlè sí ọjà nínú ọ̀nà kíni nínú ọ̀nà òwò ni kíyàn ó fún yàn lé ní inú sí ọjà torí kọ bá tún wá rà ní nígbà míì ọ̀nà òwò wà hálàlọ́hù albay irú bónọ́sì tẹ wí omi ń bẹ jẹ́ haramu àwọn bónọ́sì yìí se haramu o pé bọba lóòdù 100 naira bọ́yá láàrin kan ni wọ́n ń se àbí láàrin ìgbà kan pé o bọba ti lóòdù 100 naira fún ọ ní ẹninú òsìsí táwọn náà torí ẹ̀ṣẹ́ nì ní pé wọ́n ń wo sẹ́mọ̀pá wọn ní dátà wọ́n mọ̀ iye èèyàn tó lo mtn lóṣù yìí wọ́n wá kọ̀mpíà rẹ̀ sí tóṣù tọ́ lọ bọ́yá 10 million ni ọ wà lórí nẹ́tíwọ̀kún wọn ní february wọ́n rí pọ́ já sí 5 million nínú oṣù yìí àfi ká wá nǹkan se káwọn èèyàn ó fi ọ́dàbí ìgbà tí wọ́n náà fún yẹn lé ní àbò fún yẹn lẹ́bùn gbé ẹwà ara fríjì á ọ̀dá ẹfún wọn ní ẹfún wọn lábẹ́bẹ̀ yìí ẹfún wọn kàlẹ́ndà yìí èyí wọn kò sí nkankan ò jẹgbọ́ ẹmọ́jà nira wa lára inú ọ̀nà òwò tí sẹ̀rí ọ̀takò òní káfẹ́ nì sí ọjà ẹ̀rẹ́ ìtàwọn mtn àti nǹkan míì wá ń se tí ọ̀dá òun náà ń bẹ lọ́tọ̀ ara èyí tí wọ́n ń se tí ọ̀dá òun ni pé bí kírẹ́dìtì rẹ bá tán àlèyọ olówó bàbá ti wá ńgbà pé wọ̀kọ̀ mú wá ra ohun bàbá ti wá advance 100 naira fún ọ ńgbàtà bá já a padà já 110 ẹjìnà sí léyìn kọ́dà bẹ bá gbọ́ fátúwà páwọn kan ní wọ́n tajà ní ọjà orújú léyìn ẹjìnà sí àwọn ọ̀tí ẹ̀ páwọn tajà dáwọn wí ni pé you can borrow <laughs> àwọn gan ọ̀tí ẹ̀ sásábẹ̀ kankan àwàlà tó ń bá wọn tún lọ́rùn sẹ pé bí wọ́n ta hair time ni àwọn láwọn yá ọ owó ni ìgbà àwọn bá láwọn yọ olówó tí ní wọ́n tajà ni ni ta àtakò ọgbọ̀nà tẹ́tẹ́ táwọn nẹ́tíwọ̀kù yí ń gbé káúnkálukú the more you you play uh, the more <laughs> eh, àbí ẹgbẹ́mi náà lọ mtn ń lo omi náà wọ́n sẹ́ndì omi ìsíwá ń gbà mí pé o ti qualify nísìn láti jẹ nǹkan báyìí àmọ́yé báyìí ní ogbò èyí hun ẹjá jìnà sí o ọ̀nà tẹ́tẹ́ ọlọ́nkọ̀ fẹ́mi rẹ o gbogbo bí ọlọ́n bá ti ní a mọ́ mú tí kí ní máa tẹ̀lé tẹ́tẹ́ ni o إنما الخمر والميسر يسألونك عن الخمر والميسر gbogbo ọ̀nà tẹ́tẹ́ èwọ̀ ni torínà àwọn wọ̀nyí láwọn network providers ń se tí ọ̀ta amẹ́rí kí wọ́n fún èyàn ní bónọ́ọ̀sì ẹni ìfọgbọ́n pé èyàn wá ra ọjà kò sí nú èwọ̀ nù sẹ̀ríà ọlọ́hùtà àdá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wọ́n lè bọ́ sí inú ẹ̀ka àrùn ẹlẹ́kẹ̀ẹ́jì ìbéèrè mi ni pé lápèjúwe èèyàn wà ní àjọ wa ládùúgbò gẹ́gẹ́ bí ọ̀dọ́ a fẹ́ máa ṣe tọ́lọ́wọ̀n ọba so àti wá make arrangement pé a máa dá owó bẹ́ẹ̀ ní every week lápèjúwe fifty fifty naira láti máa fi ṣe tọ́lọ́wọ̀n ọba so àti make arrangement pé àbí ó jù bẹ́ẹ̀ téèyàn bá lágbára yìí tí ó tó bẹ́ẹ̀ so nǹkan tá a wá ṣe ni pé ẹnìkan á ṣàlàyé pé ewu ń tọ̀hún bóyá nìsín wọ́n ti wá dá bí ọ̀sẹ̀ mẹ́ta òun ò rí owó tiẹ̀ dá so ọlọ́run wa ní kí tán dé bá ṣé ewu owó mẹ́ta tó jẹun ṣé kò ní dọ̀ràn sí wájú ọlọ́run wa ṣé kò ní jẹ́ ọ̀rọ̀ fún un láyé ṣé kò ti di gbèsè fún tọ̀hún ok ṣe kò di gbèsè sí lọ níwájú ọlọ́run ọba nítorí pé kò gídá tí títà fi dé bá ọlọ́run ẹ̀ṣẹ̀hun ọlọ́wọ́n sáfà lẹ́sàn dáadáa ẹ̀rí gbogbo ìmá náà owó sójú ọ̀nà tọ́lọ́un orísì méjì ló pín sí àwọn ìtọ́ jẹ́ dandan ọjẹ́ dandan àwọn ìtí ó sì jẹ́ dandan tọ́ se pé mo ní mo mú wá ní bí n bá ní àbí mo ní ìfikalẹ̀ ọlọ́run ò ní jẹ́ yẹn yà nítorí ẹ̀ tẹ́ ríro ilé ìtẹ́ bèèrè yìí tọ́ bá fọ́ọ̀lù sí rúta lákọ́kọ́ ìmọ̀ example rẹ̀ wá gbèsè ni o àwọn owó tọ́ yẹkọ́ ọ̀nà ọyẹkọ́ hmm, dandan ni kí ọ̀nà sójú ọ̀nà tọ́lọ́un tí wọ́n bá ti wà lọ́rún yàn kèése pé tí ó sẹ̀sẹ̀ dọ́rún yàn lẹ́yìn ìgbà tẹ́yìn ò sí mọ́ àmẹ́ tí ó pé ní kó tó kú náà ló ti jẹ́ dandan fún tọ́wàá sàìrí san gbèsè ní lọ́rùn ẹ̀ inú táwọn èèyàn rẹ̀ ọmọ ojútó kí wọ́n bá san lélẹ́yìn àmẹ́rí gbogbo ran ẹni ọba fẹ́ ẹni ọba fẹ́ gbaládá sí ẹni ọba fẹ́ rí ọnú ọlọ́run sí bọ́bá ní kò mú wá bí ọba ti ní kọ̀ jẹ gbèsè irú ìtẹ́ 50-50 naira ẹjá máa dá 50,000 ọdá ẹ̀yìn lẹ́mọ̀ tẹ́ẹ̀wà lọ́dọ̀ ọlọ́run tó sì dá bẹ́ẹ̀ tọ́lọ́run fún yàn ẹni tí ọba wá rí ti ẹ̀sán ń bẹ láyé o kọ̀ bẹ láyé o kọ̀ jẹ gbèsè o kò sí kíní kọ̀ jẹ gbèsè ẹjá mọ̀ yàn kí wá láwọn rú dandan tí mo wí òní bí zaka ẹni ó ti ṣe pé ní nínú muharram ni zaka wọ owó rẹ̀ tó ti mọ̀ pé ọdún kan ó pé nínú muharram ọwá kú ní sọ́fàrù yẹni pé oṣù alákọ̀ọ́kọ́ ló jẹ́ ó ti yọ ọ̀yọ́ ọwá dòṣù ẹlẹ́ẹ̀kejì ni ó kú ọjẹ́ gbèsè àbí ọjẹ́ gbèsè ọjẹ́ ọlọ́run gbèsè ò kẹ tó pín ogun rẹ̀ ẹ̀yọ zakako ń bẹ́ torí ọ̀rẹ́dì ó ti wà nú owó òun ní ọ̀yọ́ zakati wà nú owó yẹn òun ní ọ̀yọ́ kí tún làwọn dandan alkafara èyàn dáran kafara kàfàrà zìhárù ni ìyẹn ni pé ni ó fẹ́yìn ìyàwó rẹ̀ wé ti ìyá rẹ̀ àmọ́ntà àfi tánra rẹ̀ àbẹ́ ìtọ́ kọmọ́njù kàfàratul aiman èyàn búra lórí pé wọn ní ṣe kíní kan ó sì tún padà sí ẹ̀mọ̀kún náà nítànràn gbogbo nǹkan wọ̀nyí ni kú ẹ̀wà bẹ̀ẹ́ ti bá san kàfàrà yìí bẹ́ẹ̀ lè bùn bẹ́ẹ̀ lè múnówó tí ẹyọ nù dúkìá rẹ̀ kẹ̀ẹ̀tọ́ pín tó kú àmẹ́rò ìdẹ́yìn mú alápẹjú èyí àti gbogbo ń tọ́ bá jọ bẹ́ẹ̀ bẹ́yàn bá láníyàn dáadáa kọ́dọ̀ ọlọ́run láníyàn òun nìkan ọlọ́run lè fi sànyàn ní ẹ̀sàn dáadáa àmọ́ ká tún ápó di gbèsè sí lọ́rùn àti gbèsè sí lọ́rùn torípé tí ọba jẹ́ dáadáa jẹ́ gbèsè bí kèése gbèsè àmọ́ bí ọba kí ọ̀ràn ẹ̀yàn gbèsè ni so ẹ understand your rebound assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹlẹ́gùn question tí obìnrin ò ní bèèrè ìbáyá the last one náà ni ọjọ́ tí lọ ẹlẹ́gùn question tí mi ni pé ẹni tí ń ṣiṣẹ́ ní sinbíyà bí kwásù ẹni tí ń ṣiṣẹ́ níbi kwásù for example so wọ́n ní pé àwọn ẹni tí ń ṣiṣẹ́ ní mẹ́lẹ́tẹ́ so ní everyday náà ti wá lọ bí iṣẹ́ àwọn tí wá ní ìrìn àjò làwọn wà gbogbo ìgbàtán fi wà ń bí iṣẹ́ òun kọ́sìrì náà ń kí ní màlété bẹ́ẹ̀ ni láti Ìlọrin náà ìsìn lọ ẹni tó wá béèrè lọ́rọ̀ mi wá ní tó má ti fẹ́ kí òun ní bá wọn kí tó tó kẹtù ní fẹ́ eh, béèrè ní pé sí ẹlákùn ìbéèrè tí ó nínú sẹ̀ríà gbogbo ẹn tó bá wà lórí ìrìn àjò lọ́lẹ́tọ́ àti dírùn tó bá wà lórí ìrìn àjò àmọ́ kí wá là ń pè ní ìrìn àjò ibi tọ́rọ wà nù gbogbo láti jọun làwọn àfáà ti wá device orísìírísìí ọ̀nà láti pé àà kìí sí pọ́ ọkàn jáde lásán lọ́wọ́ àpẹẹrà rẹ̀ ní onírìn àjò a ọgbọ́dọ̀ rìn báyìí níjọun ngbàtí ò sí mọ́tò tí ò sí gangan tí wọ́n ń tí wọ́n ń gun torí àwọn ìlúmí ṣe mistake yẹn ìgbà tí wọ́n ń fi ọ̀rọ̀ 46 km sí júwe ìrìn àjò kò sí ọmọ́tò kò sí gíní kò sí mọ́tò kò sí plane pé ah ìrìn tí yọ́ bá rìn tí ó fi rin 46 àà ìrìn àjò but kí ní change pẹ̀lú bí change irú ìlú ìlú kan wà ní gbọ́yàrù mọ̀lẹ́dídẹ́ wíyẹn náà àbápẹ̀jú ètò súnmọ́jù nírú gama gama lọ́nà garajọ fàmbì ìlú lọ́yìn òun náà lọ́tọ̀ àmẹ́wò bí lọrin tí ń extend díẹ̀ díẹ̀ sí àwọn èèyàn fẹ́ lè máa ṣiṣẹ́ ní ministry of education wọ́n lọ kọ́ lé sí gama nísìn ẹnìkan mọ̀ tàti gama wá lọrin gẹ́nìkan ó pé ọ́dàbọ̀ ẹ̀káàbọ̀ ẹkúrin àjọ̀ ẹ́ kò sí orí bẹ́ ń jọun but nísìn ó ti yàtọ̀ èyí òun ni pé gbogbo ẹni tí ọrúfù wa kọ́stọ́mù wa tí ọba ti recognize rẹ̀ àṣò onírin àjò èso orin àjò ṣekùlùsá mọ̀tẹ̀míyà ló gbé kan ìdáná kalẹ̀ pé gbogbo bí tíṣẹ̀ rí ọba ti fààlà sí nǹkan kalẹ̀ tí ó péye báyìí in ta ma fi mọ̀ ni al'urufu wal'ada níjọ́ òun lóòótọ́ báwọn èèyàn bá láwọn lọ gama wọ́n kíyàn káàbọ̀ wọ́n kíyàn kú lé gbé wọ́n rìnrìn àjò kọ́dọ̀ lè ra búrẹ́dì lọ́wọ́ gbọ̀gbìyàn bá lọ gan mẹ́nìsìn àbọ́ lọ mọ̀lété náà mọ̀lété ò sínú èèyàn rìnrìn àjò mẹ́nìsìn ò mọ̀lété kò sínú èèyàn rìnrìn àjò ní gbogbo ọ̀nà téèyàn bá wulẹ̀ wó fi wò torí náà gbogbo ẹni tí bá ń lọ mọ̀lété ma kírùn rẹ pé bẹ́ni ìse lóhun ò kírùn ní òun ọ̀bá wọn kì í òun lọ dáa Eh, inú tí ọ̀ tí kọ́stọ̀mù wá tí ọ̀pọ̀lọpọ̀ ọfẹ́ lè more than 50% ẹni tí zẹ́mọ̀ lé tẹ́nìsì níbo wọ́n gbé ìlọrin wọ́n gbé tí ìrìn àjò lélé yìí ìrìn tẹ́yìn orin kó tó dé mẹ́lété gan ó tó ìtí kí n pé mọ́ rìnrìn àjò nítorí ó ti pẹ́ orí bẹ̀ ò ṣẹgbọ́ ní kúkúrú gẹ́bẹ̀ example tẹ mú wa èyàn lọ láti lọrin lọ mẹ̀lẹ́tẹ́ ní ayé tà ń gbé nísìn yìí èso nírin àjò kíyàn ó sì mọ́tànra rẹ̀ والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على نبينا